Bye! ǹjẹ́ ẹ ti gbọ́. àjà balẹ̀ ìròyìn tó jáléjáko níkànnì Kaftan television yorùbá. bíná bá ń jó nínú pápá. mọ̀jàlá ní délé ṣòfófó. ǹjẹ́ ẹ ti gbọ́ ní ìròyìn àsìkò tí kì í jẹ́ kí ti aráàlú ó di sí gbogbo bó ṣe ń lọ láwùjọ. lágbo òṣèlú. ǹjẹ́ ẹ ti gbọ́. lẹ́ka ọrọ̀ ajé. ǹjẹ́ ẹ ti gbọ́. eré ìdárayá. ǹjẹ́ ẹ ti gbọ́. agbo amúlùdùn kọ́. ǹjẹ́ ẹ ti gbọ́. television gbàràdà lọ́wọ́ alára fi ṣọmọ alára agogo mọ́kànlá àárọ̀ títí di agogo méjìlá ọ̀sán ọ̀sán péré. ní gbogbo ọjọ́ ajé monday títí di ọjọ́ ẹtì friday. Kaftan television yorùbá. àwòdì wa lọ sí bàlọ́rẹ̀ yẹ. a padà dé lára ọ̀tún ọjọ́ kìíní oṣù kẹfà lè tó gbìnà yá padà. ǹjẹ́ ẹ ti gbọ́? ẹ pè sórí ètò láti dá sí àwọn ìròyìn tó ń jáde ní yàjóyàjó. ǹjẹ́ ẹ ti gbọ́? olùlékèǹkà Kaftan television yorùbá. ṣàfojúsùn ayé tó rẹwà ǹjẹ́ o jẹ́ mọ̀ wípé nínú ìwé ìròyìn punch láàárọ̀ yìí ibi tó bá dé yà mí lẹ́nu hmm. ó jọ mí lójú hmm. ó wá lọ́ mi nífun eh. àmọ́ mo gbà fún mi padà lọ́wọ́ ẹ̀ <laughs> torí ibi tó yọjú sí mi báyìí hmm. yóò bá ní tó bá kọjú sí ẹ kó o ta tó bá kẹ̀yìn sí ẹ kó o ta tó bá wá kù wọ́n nìkan wọ́n ní kò má tà á mọ́ pé kó o tẹ̀rọ ara rẹ pa ni ó yà mí lẹ́nu wípé nígbà tí àwọn tí wọ́n jẹ́ olùkọ́ni nílé ìwé fásitì níléèwé girama níléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ hmm. tí owó ìfẹ̀yìntì wọn tí wọ́n fi wọn káàálẹ̀ sùn hmm. tí yóò tó mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún hmm. ẹni tó jẹ́ adájọ́ àgbà tẹ́lẹ̀ tọkọ̀wé fipò ńlẹ̀ àánú olúwapọ̀ àwọn àǹfààní tí ó jẹ́ two point five billion naira hmm. bẹ́ẹ̀ sì rèé ilé asòfin àgbà wọ́n bẹ̀rẹ̀ wíwọ́ọ̀dì bàbá. Hmm. Hmm. àná náà ni wọ́n sọ pé àná ni wọ́n ti báwọn wọ̀ọ̀dì bàbá ìbéèrè tèmi ni pé two point five billion kì í tún sọwọ́ tí ń gbà nígbà tó wà ní wọ́n tó wá sọ pé yóò tún máa gba pé wọ́n tún fún un ní àláwáǹsì àláwáǹsà àláwáǹsẹ̀st ohun àláwáǹsì òun ni àwọn ká ọwọ́ àjẹmọ́nú ọwọ́ àjẹmọ́nú àwọn àlàwánsà òun làwọn wọdúróòpù kìíní kan hmm. kankan àlàwánsẹ́ẹ̀tì òun wà lélẹ̀ ìrà ẹ̀yìn sí hmm. two point five billion naira. Hmm. nígbà tá a bá dé nílùú ó tòlù <laughs> ìṣúnlẹ̀. nínú Daily Post náà ni mo gbà lọ báyìí irọ́ ni o a ò gbèrò láti ṣàgbékalẹ̀ ìwọ́de kankan. wọn ò tó bẹ́ẹ̀ wọn ò tó bẹ́ẹ̀ èmi ó ṣèwọ́de láyélájé. èmi kọ́ mo wí bẹ́ẹ̀ iléeṣẹ́ ológun orílẹ̀-èdè náà ni ó kéde bẹ́ẹ̀. Ah, ẹ ní sọ wípé wọ́n ṣèwọ́de. bá a ti iléeṣẹ́ ológun bá ṣèwọ́de ká ní ìwọ́dà gbogbo ẹ̀mí àti dúkìá wa rárá. wọ́n ṣèwọ́de ẹ ẹ ṣèwọ́de gan-an. ẹ ní epo abo lórí bó ṣe rí yìí. ọgbà ọ̀bàjẹ́kùn lọ ẹ̀rín lè yóò fèrè ìwé ìròyìn daily post ti mú wà lórí ọ̀rọ̀ ìdìbò ìpínlẹ̀ ọ̀ṣun tó ń bọ̀ wá hmm. àánú olúwapọ̀ british high commission hmm. náà ni wọ́n ti sọ ò wọ́n ti ṣèlérí wọ́n ní wípé àwọn wà lẹ́yìn gbogbo ọ̀nà tálàáfíà ó fi jọba hmm. nínú ètò ìdìbò nípínlẹ̀ ọ̀ṣun yìí sì béèrè béèrè kan lọ́wọ́ àlejò wa lónìí lórí ọ̀rọ̀ ètò ìdìbò ṣáwọn náà wà lára àwọn tí tó ṣe kí ni. tó ṣe kí ni <laughs> dókítà dókítà ẹnu rẹ yìí ṣá ẹnu rẹ yìí yìí afẹnu ṣá. <laughs> nínú ìròyìn pọ́ǹchì ẹlẹ́yìn ọ̀rọ̀ ìdàgbàsókè àwọn ìpínlẹ̀ ọ̀rọ̀ yìí náà ni wọ́n ló kan àwọn ìpínlẹ̀ ó kan àwọn gómìnà àwọn ìpínlẹ̀ ju ààrẹ lọ èmi kan mọ̀ wíbẹ̀ Fàṣọlá náà ni wọ́n sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ní ọ̀rọ̀ ìdàgbàsókè àwọn ìpínlẹ̀ tẹ̀ ń yìí àwọn gómìnà yìí ó tọ̀ wọ́n ó tọ̀rọ̀ ni. ọ̀nà ètò ẹ̀fún mọ sọ̀rọ̀ sáà rẹ. ó tọ̀rọ̀ ni àwọn gómìnà ń kẹ́ ó tọ̀rọ̀ ni pé a máa sọ̀rọ̀ ohun tí ó tún wá jẹ́ kí n tún béèrè lọ́wọ́ àlejò wa lónìí hmm. ṣọwọ́n káwọn sẹ́nítọ̀ hmm. wọ́n ní a máa ń gba kíní kan allowances hmm. kíní kan allowance tó tún fi mọ́ allowance <laughs> àwọn gbogbo allowances allowance allowance tì í níbo ni ìyàn lọ tó fi jẹ́ pé àwọn ẹkùn wa Mm. wọn ò ní dàgbà ìsókè lọ́pọ̀ àánú olúwapọ̀ inú ìwé ìròyìn daily post láàárọ̀ yìí mm. yorùbá wọ́n gbọ́dọ̀ ṣe tẹ́ wọ́n gbọ́dọ̀ múra o mm. ní tara ní tẹ̀mí láti ṣe bẹ́ẹ̀ láti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò hmm. ètò ààbò ṣe pàtàkì ó ṣe pàtàkì àtàwọ̀dà àti ìlú Òṣogbo iná ló sọ bẹ́ẹ̀ kábíyèsí ọba Jimoh Ọlánípẹ̀kun iná ni wọ́n fi ọ̀rọ̀ ń léde bàbá sì sọ yìí Hmm. àfi ká ronú sí i ntí bàbá báyìí lè sọ̀rọ̀ àtàwọn àti ìlú Òṣogbo hmm. bàbá mi lọ́pọ̀lọpọ̀. Hmm, ẹ nínú ìròyìn Kaftan Post ìjọba àpapọ̀ náà lè ti pinnu láti mú àgbéga bá ètò ìlera àwọn obìnrin àtàwọn ọmọdé nǹkan mọ̀ wíbẹ̀ <sighs> mínísítà fọ́rọ̀ ìlera ẹ̀ eh, àní náà ni ó kéde bẹ́ẹ̀. Eh, ká eh, sáà máa gbọ́ lẹ́nu lásán ká máa rí i. wọ́n ń ṣe é ó ń ṣe. ìwọ fojú rí àánú ṣe ti àánú ṣe àánú àánú ti ń gbà nǹkan kan àánú ń gbà nǹkan kan ṣe èmi ìgbàgbọ́ mọ́ ní ìgbà. mo tí òyìn sọ lákà àbí ṣòwò ní òyìn wa. nínú ìbéèrè yìí punch ọ̀rọ̀ yìí tá a ti ń gbàgbé ẹni gbàgbọ́ tí a tún hmm. béèrè ẹ̀ lọ́wọ́ àlejò wa láàárọ̀ yìí hmm. torí ó jẹun tí ó yẹ kí a mọ̀ hmm. tá a bá sì ti ráwọn tí ń díje sí ipò tó sì jẹ́ wípé a mọ̀ wọ́n tẹ́lẹ̀ pé èèyàn gidi ni wọ́n mm. ọlọ́mọ àjẹwọ́n ó dépò mm. kí wọ́n di nǹkan míì àdúrà tá ń gbà nu mm. torí ẹni tó bá dé èèyàn gidi tẹ́lẹ̀ gidi ara ẹ̀ kò ní kúrò bó bá dépò èèyàn burúkú mọ́ra ẹ̀ tẹ́lẹ̀ ìfi nǹkan bojú ni lẹ́fi rò pé èèyàn re ni lásìkò ìgbà tí ó sì jẹ́ pé àmọ́ngbà táwọn àárí pé òkè èèyàn re hmm. lẹ́ni tá a gbé wáyé amọ̀rú iṣẹ́ tí ẹ ti ń ṣe tẹ́lẹ̀ àwọn hmm. abéèrè lọ́wọ́ wọn tí bàbá màtàwálé sọ yìí hmm. màtàwálé náà ló ti bẹ́ẹ̀ ló ti dá wọn lóhùn àwọn tí wọ́n sọ pé n tó sọ ò dáa lórí wípé káwọn èèyàn máa dáàbò bo ara wọn wọ́n ní kò dáa tó òun sì rè é chief of staff ní olórí iléeṣẹ́ ológun orí ilẹ̀ nígbà wọn sọ̀rọ̀ wọn ní kò yẹ kí Màtàwálé ó sọ bẹ́ẹ̀ lánàá òde yìí àmọ́ Màtàwálé ní ànílẹ́rì tó ń wá iṣẹ́ àlóhùn tó ń wá ẹ̀ tí ò bá sì nídìí obìnrin yẹn jẹ́ kó mọ́lù tí ò bá nídìí gan hmm. ọmọ kékeré òòjọ́ kò gbọ́dọ̀ yá wèrè. Hmm. Hmm ọ̀rọ̀ àdá látẹni dókítà. àánú <laughs> ó jẹ́. ṣé o mọ̀ wípé gan-an wò báyìí mm. náà ló bí ìyá ọ̀kẹ́rẹ́ mm. kì í ṣe ìyá ọ̀kẹ́rẹ́ o ìyá ọ̀kẹ́rẹ́ ẹni ìyá ọ̀kẹ́rẹ́ tí n bá gbọ́ lẹ́nu ẹ sọ̀rọ̀ ayín o náà wò báyìí ló bí ìyá ọ̀kẹ́rẹ́ màtàwálé mm. ti gan-an wò àwa mọ ohun tó rí tó ìwà àrùn ọwọ́. ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà náà sì ti ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà wọ́n ti ń bẹnu àtẹ́lu lóríṣiríṣi. àná àná alánà yìí mm. ni wọ́n pè wá lórí ètò yìí mm. àánú. bẹ́ẹ̀ni láti Niger láti ìpínlẹ̀ Niger mm. tí wọ́n sọ wípé àwọn báńdíìtì wọ́n fi ẹlikọ́pítà wọ́n fi ń mọ́nítọ̀ báńdíìtì sẹ́mi lówó ẹlikọ́pítà sẹ́mi ti wèrè lówó fẹ́ǹsà tí mo fẹ́ rà látọ̀jọ́ yìí. àwọn tó ń ṣagbátẹrù dé sùnmọ̀ mi lórílẹ̀‐èdè yìí. wọ́n lágbára àjẹwí àwọn kọ́lá wàá sọ yìí olùdíje hmm. sí ipò sẹ́nítọ̀ lẹ́kùn ìlà oòrùn nípínlẹ̀ Ògùn inú Ògùn East àwọn ará àjẹ̀bú wọ́n ń bẹ ilé agbára lónìí ẹ̀yin ará àjẹ̀bú ẹ̀yin èèyàn àjẹ̀bú ẹ̀ gbọ́ kíṣà lónìí yàtẹ̀ ẹ̀ wájú. nínú ìròyìn Kaftan Post mo ti ṣetán o láti bá àwọn òṣìṣẹ́ tó daṣẹ́ sílẹ̀ lójijì mo ti ṣetán báyìí láti bá wọn ṣe ìpàdé èmi kọ́ mo wí bẹ́ẹ̀ tó mọ̀ pé dókítà tí mo rò pé <laughs> káwọ kúkú wíwẹ̀ gómìnà ìpínlẹ̀ Ògùn gómìnà Dàpọ̀ Abíọ́dún náà ni ó sọ bẹ́ẹ̀ àwọn ọmọ fẹ́ bá ṣèpàdé. <laughs> àwọn òṣìṣẹ́ ni tó daṣẹ́ lójijì wọ́n daṣẹ́ sílẹ̀ lójijì. wọ́n fẹ́ bá wọn ṣèpàdé lẹ́yìn ìgbà tí wọ́n daṣẹ́ lẹ̀ nígbà tó ṣẹ̀ṣẹ̀ kọ́kọ́ sọ ó yẹ kó kọ́ wọn pé ìwọ mo kó sọ pé ó fẹ́ lọ bá wọn ṣèpàdé <laughs> nù mo lè o lè. bó tèmi ti jẹ́. ẹ oníròyìn <laughs> àwọn nígbà tó ti wá sọ pé gómìnà Dàpọ̀ Abíọ́dún yìí Ọlọ́run sì ṣe é olùdíje sípò sẹ́nítọ̀ nípínlẹ̀ Ògùn lábẹ́ òṣèlú SDP òun la ní lónìí hmm. káwa mọ bí gbogbo ó ṣe lọ ah, ó dùn mọ́ mi tó bá ń gbọ́ ó dùn mọ́ mi gan àlùjọ dókítà Ọlámídé o <laughs> yes sir <laughs> àwọn bámíìtì wọ́n tún ti jí oníṣègùn òyìnbó kan gbé o àti àwọn míì nípínlẹ̀ Sàǹfàrà ṣe ti wá rídìí tí màtàwálé tó tún fi sọ bẹ́ẹ̀. tó fi ń sọ bẹ́ẹ̀ nípínlẹ̀ Zamfara medical doctor for that matter you know I speak English <laughs> English. <sighs> Hey, Vanguard lọ́rọ̀ mm. ètò ìdìbò tọdún two thousand and twenty-three ẹgbẹ́ òṣèlú AA náà ló ti gbé Bọ́lá Tinubu lọ ilé-ẹjọ́ lórí ẹ̀sùn àìní ìwé ẹ̀rí nígbà tá a bá dé ẹ̀kúnrẹ́rẹ́ yìí ẹ mọ̀ bọ́rọ̀ náà. lórí ọ̀rọ̀ tó kà tán nínú ìwé ìròyìn Captain Post mm. Masari mm. tá a mú Mm-hmm. ẹ tí a mú ọmọ pé wọn lo tí a. ẹyin àtẹ̀yìn wo ẹjọ́ mi. wọn kò bọ́ tẹ́lẹ̀ ní kánípọ̀ ọgbọ́n ni wọn kò tí. màzáà ní tá a mú mm. wípé òun nígbàkejì olùdíje sípò ààrẹ ẹlẹgbẹ́ òṣèlú APC bàbá ní àwọn òré àwọn ìwé ẹ̀rí ẹ̀rí mm. wọ́n ní school certificate àwọn wọ́n ní bóyá kú. bóyá ó ṣe wá díje fún ipò tán lọ́kọ́ báyìí. bóyá kú ikú lè jẹ́ ikú lè ti jẹ́ tàbí kó jẹ́ pé àwọn bandits ti gbé. wọ́n ti dìde ẹ nínú èrè Capital Post ìjọba ìjàmbá ojú pópó náà ló gbẹ̀mí àwọn èèyàn mẹ́ta ní òpópónà Èkó sí ìlú Ìbàdàn àjọ FRS náà ni ó kéde bẹ́ẹ̀ o. Mm-hmm. ẹ ǹjẹ́ dábọ̀ pé ká fi ojú wa sí ṣíṣe ìgbélárugẹ ètò ìlera ní ẹ̀ka ìgbafẹ́ yóò mú kí ìdàgbàsókè wà ìjọba àpapọ̀ náà ló sọ bẹ́ẹ̀. Hmm nínú ìwé ìròyìn punch ìjọjọ́ mọ̀ pé ilẹ̀lẹ̀ báyìí ilẹ̀lẹ̀ lásán náà ni àwọn akẹ́kọ̀ọ́ wọn ń jókòó sí hmm. ẹ bá wa tún ilé ẹ̀kọ́ wọn kọ́ àwọn hmm. olùgbé agbègbè kan nípínlẹ̀ Èdò náà ni wọ́n rawọ́ ẹ̀bẹ̀ bẹ́ẹ̀ sí ìjọba. ọ̀dà lórí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ hmm. a kàn wà bí àṣà àwọn eléyìnbó a wà specific ní ètò ẹ̀kọ́ ní àwọn iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ wa kí ni olùdíje sípò sẹ́nítọ̀ lẹ́kùn ìlà oòrùn ìpínlẹ̀ Ògùn tá a ní lálejò lónìí kí ni wọ́n bá wa ṣe sí i mm. torí mi mọ̀ pé ní ìpínlẹ̀ Ògùn especially níjẹ̀bú àlè nírú ẹ̀ náà yìí náà mm. bàbá dẹ̀ wá nírú ẹ̀. ó ṣàtúnṣe. wọ́n ṣà irú àtúnṣe wo wọ́n ṣe bó wọ́n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ní sọ pé ẹ ń jẹ́ kí ètò àbọ̀dá tí má ti débẹ̀ ẹ bóun lè ti fẹ́ ṣe é ah, kò sẹ́ni tí ò ní sọ pé wọ́n fẹ́ kọ́ da ọ̀nà wo ló fẹ́ gbé gbà àwọn tá a sọ wàá mọ̀ nípa rẹ̀ àwọn sọ pé ọ̀nà tẹ́ ẹ fẹ́ gbé ìgbà yìí ẹ rántí eléyìí ẹ rántí eléyìí kí ṣe ẹ ti gbàgbé ẹ̀ nínú ìwé ìròyìn Kaftan Post ká tó máa lọ hmm. lórí ọ̀rọ̀ ọ̀ṣun ẹnìkan tó ti ìgbà kan jẹ́ olùbádíje pẹ̀lú Adeleke ńgbà náà lọ́hùn ó ti wá ṣe bẹ́ẹ̀ ó ti lọ sí ẹgbẹ́ òṣèlú APC àti hmm. àwọn míì nínú ìròyìn Kaftan Post lọ́rọ̀ ètò ààbò tó mẹ́rẹ̀ kò sí ìdí fún yín o láti máa gbé ohun ìjà rìn tàbí sọ bẹ́ẹ̀ ọmọ wíbẹ̀ Uzodinma náà ni ó sọ bẹ́ẹ̀ fáwọn olùgbé ìpínlẹ̀ Imo. ẹ ẹ ìsànfàrà lásìkò àìdè àìdè sànfàrà tá ó takọ ẹtí bẹ́ẹ̀ sànfàrà tá a wà gan àti ìgbà wọlé Imo ti bá rí yín. ó ń kálukú ló lẹ́tọ̀ọ́ láti ṣe tó wù àbí <laughs> láti sọ ọ̀rọ̀ lórí bí mẹ́tà àbòbí wa ṣe ń lọ nípínlẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni ìpínlẹ̀ oníkálukú ni ìpínlẹ̀ sànfàrà wa la ṣe wà mm. ìpínlẹ̀ sanfara la wà ní orí ọ̀rọ̀ àgbébọn àgbébọn mm. àmọ́ ní orí ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ mm. orílẹ̀-èdè nàìjíríà la wà. bẹ́ẹ̀ni orílẹ̀-èdè nàìjíríà gbọ́dọ̀ bí báyìí náà lè tàbó tí wọn bá fi mú nípínlẹ̀ niger èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ náà pè wá tí wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn báńdíìtì ń ṣọṣẹ́ o lánàá òde yìí ẹlikọ́pítà ní í sin mọ́nítọ̀ wọn ẹ̀ẹ́dì àwọn sẹ́nitọ̀ yìí ti ń lẹ́likọ́pítà ẹ̀ẹ́dì àwọn house of rep yín ti rán helicopter àwọn mínísítà yín tó jẹ́ pé fámìlì yín ni wọ́n ti rán helicopter ẹ̀ẹ́dì wọ́n wọ̀n helicopter kọ́dà àwọn ẹ̀mí mọ́tò <laughs> débi pé wọ́n rówó rẹ̀ helicopter ẹni tó bá sì wà rówó rẹ̀ helicopter ẹ ti mọ̀ pé òun tọ̀ wọ́n èsì èèyàn bẹ́ẹ̀ fún àánú kéésì èèyàn bẹ́ẹ̀ fún kọ́lọ́wọ́n rẹ̀ kún kọ́ sàánú wa nǹkan nǹkan gbé nǹkan hanu mm. pẹ́pẹ́ yóò pọn mọ́ alárè ọjà gbà á mọ̀ wípé alálejò lónìí ẹjẹ́ àdókè lọ́hùn bá a bá padà dé àmọ́ àtẹ̀síwájú à ń lọ à ń bọ̀ àti ìdè. iṣẹ́ tí a ń ṣe ló mú inú yín dùn àwàdà tí a ń ṣe ló jẹ́ kẹ́ ẹ máa yọ̀ o ẹ̀yin tẹ́ ń ra dátà tẹ́ ń wo skìtì wa ẹ ó rẹ́rìn ayọ̀ jọ torí ọlọ́run máa wo Kaftan TV má gbé kúrò ńbẹ ibẹ̀ ni wàá ti máa rí ẹ wàá máa ráwọn ológo lórí screen yẹn torí pé wọ́n gan tó ológo nìyẹn jó wà ńbẹ kí ló sọ ẹ mi ì gbọ́ Captain TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. ojúmọ́ ire ojúmọ́ ayọ̀ ojúmọ́ ìdùnnú bẹ́ẹ̀ náà ni ojúmọ́ àlàáfíà náà ni ó ti máa wà lónìí ẹ kú dédé àsìkò yìí gbẹ̀yìn olólùfẹ́ ètò yìí ètò wa ǹjẹ́ ti gbọ́ ètò létójú wòran láti lè ṣe Kaftan television yorùbá níbí náà ni a ti ń ṣe àfojúsùn ààyè tirẹ̀ wà èmi ọmọ yìí ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ànúlùwàpọ̀ mọ̀ ògún níyì náà ni mo tún kí n káàbọ̀ sí àkọ́tún tuntun ní gẹ́gẹ́ bá a ṣe sọ lẹ́ẹ̀kan kí a lọ àlejò wa náà ni wọ́n wà ń kalẹ̀ àwọn kí a tó ṣe àfihàn àlejò wa ẹnì kejì mi mm. ṣàjọ mú ètò tòní wá. ìsí ìsí náà. ìgbéraga ẹ̀ ṣáà ni. àwọn ọ̀rẹ́ wà mí lérò rẹ̀ àwọn rẹ̀ ó. ẹgúnlẹ̀ rẹ̀ làkàrà lé rẹ̀ làkìrẹ̀ ní gbẹ́ntà bá rí tuntun jẹ́ mẹ́ta ẹ̀kọ́ àti báyìí náà làkìrẹ̀ ní dókítà Olamide Iyinre MC tó gba skiyaski miskiyaski yaski entertaining refreshing and tantalizing olórin ẹ̀mí tó dáńtọ́ arẹ́mi ẹ̀kúnnù káfàtà oníjọba of ìjọba kingdom ojúlówó ọmọ ọ̀yọ́ lẹ́jà tó dolóògbé ní gbòòrò ìlú ìdèrè ní bàràpá nípínlẹ̀ ọ̀yọ́ níjọ́sí ẹ má fọ màmí ń bẹ lọ́rùn àwọn mínísítà àwọn ẹlẹ́jà lọ́rùn bá ẹ jẹ kí sọ ẹ̀jà tẹ́ bá jọ̀rùn ẹ̀yẹ sáti nífẹ̀ẹ́ mi láyé àlejò wa ti ń bẹ nílé agbára fún tòní hmm, wọ́n ti wá àwọn ó sì máa wá nǹkan tá a ṣe rèé àáfẹ́ ní bó tiẹ̀ jẹ́ pé ẹ̀kan lóṣù kí wọ́n dákun kí wọ́n máa bá wa yànnà náà àwọn nǹkan kọ̀ọ̀kan ó kọ́ wọn òun náà ni onímọ̀ ẹ̀rọ hmm. Adénaike máa ń fọ ọmọ rẹ̀ àmì Adéwálé Adénaike bàbá pọ̀ nígbà wọn wà kékeré náà kún wọn handsome gan <laughs> torí tán bilẹ̀ handsome lé lẹ́rù yìí lásìkò yìí láti ẹ bá wa kí àwọn ará lé. ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá tẹ̀ ń gbọ́ wá èmi ni adéwálé ọmọ adénáìkè láti ìjẹ̀bú òde ẹ káàbọ̀ ètò yìí. tí ẹ jẹ́ olùdíje sí. tí mo jẹ́ olùdíje ti sẹ́nítọ̀ fún ìlà oòrùn ti ìpínlẹ̀ Ògùn. Hmm. that is Ondo uh, Ogun East Senatorial District lórí àsíá ti SDP Social Democratic Party. tọ́ ẹ ṣeun àánú tá a bá débi iṣẹ́ ṣíṣe là ń ṣe ṣíṣe là ń ṣe téèyàn bá débi iṣẹ́ tí ò bá ṣe kò jẹgba kò jẹgba kò tẹ̀ jẹgba <laughs> ẹ jẹ́ bẹ̀rẹ̀ láti orí ọ̀rọ̀ ti ẹni tí ó jẹ́ adájọ́ àgbà tẹ́lẹ̀ ó ti di adájọ́ àgbà tẹ́lẹ̀ báyìí ní ṣókí nítorí ibi tá à ń lọ jì hmm. ká má fi yún ká má fi <laughs> kí lè rí sí wọn ní baba nígbà wọn resign báyìí ní tẹ́ǹtì kọ̀wé fi ṣẹlẹ̀ wọ́n ní two point five billion naira iná ní àwọn àǹfààní àjẹmọ́nú tí wọ́n jẹ yàtọ̀ sí wípé wọ́n tún máa gba ìdá ọ̀ọ́dúnrún that is three hundred percent ìdá ọ̀ọ́dúnrún àwọn owó tí wọ́n ti ń gbà tẹ́lẹ̀ tí ó sì jẹ́ pé wọ́n fún wọn ní mọ́tò wọ́n ní ẹ̀tọ́ sí mọ́tò wọ́n ní ẹ̀tọ́ sí àwọn nǹkan kọ̀ọ̀kan náà tó fi mú owó ìfẹ̀yìntì wọn tó sì jẹ́ wípé àgbọ̀rí wípé hmm. odidi gbogbo àwọn adájọ́ all justice wọ́n dìde tako adájọ́ àgbà kan bíi mẹ́ta sí mẹ́rin làmọ́ rí mẹ́rin sí mẹ́ta àmọ́ lélẹ̀ báyìí nísìn gbogbo wọn ni wọ́n dìde pèsè àní bàbá yìí ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí síbẹ̀síbẹ̀ nígbà tí bàbá yìí ọ wọlé ó ní àlùmọ̀kọ́rọ́ yìí nítorí a gbọ́ pé ọ̀tọ̀ lẹni tó yẹ tí oyè ọ̀hún tọ́ sí kó tó wá di wípé ó wá dọ́dọ̀ bàbá ṣé ẹ rò wípé ọ̀rọ̀ àwọn tí wọ́n jẹ́ olóṣèlú wa tí wọ́n jẹ́ ipò iléeṣẹ́ ààrẹ tí wọ́n ń dá sí ẹ̀ka ètò ìdájọ́ náà ló fà á ni àbí kí ló kí ló ṣẹlẹ̀ kí lẹ rí sí ọ̀rọ̀ yìí. ẹ ṣe olóòtú ara nǹkan tí irú wa ṣe fẹ́ lọ sí senate nìyẹn hmm. because wọ́n ní amúkùn ẹrù ọwọ́ hmm. òkè lẹ́nu ẹ̀wò sàlẹ̀ most of gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí systemic problem ni hmm. ṣe rí a kàn sọ pé báyìí ló ṣe ń sìn kí ni system tó wà nílẹ̀ kí ni a ti gbé sílẹ̀ because aláti ní bá a ṣe ń ṣe nǹkan kó tó di pé nǹkan abọ́sítà pé òkè báyìí la ṣe fẹ́ ṣe hmm. now tí a bá dé senate gbogbo nǹkan báyìí la máa sọ̀rọ̀ nípa ẹ̀ la máa ṣòfin wípé báyìí ló ṣe gbọ́dọ̀ rí báyìí ló ṣe gbọ́dọ̀ rí now um, ó kàn ní pé mi ò nílò ní Yorùbá láti fi sọ nǹkan tí mo fẹ́ sọ yìí mm. mo really has been insensitive mm. to Nigeria's condition. bí àìlákàsí bí àìlákàsí àwọn ọmọ Nàìjíríà lẹ́yìn hmm. eh, àwọn tá a ti ń ra búrẹ́dì ní three hundred naira tẹ́lẹ̀ tó di pé à ń ra ní seven fifty tá à ń ra ní eight hundred ń sìn hmm. nínú ìyẹn ni àwọn aláìní torí market kan ní iwájú ọ̀nà ọjà kan ní iwájú tí ń ra nǹkan ẹ sọ pé ẹni tó ti ṣe olórí adájọ́ ilẹ̀ yìí hmm. ó máa gba owó bẹ́ẹ̀ ó mì pé ìjọba yìí ti fail pátápátá. Hmm. because tọ́wọ̀n bá fail wọn ò ní gbórí ẹ̀ jáde at all kì í ṣe pàápàá jùlọ kì í ṣe lásìkò yìí hmm. so but tí a bá ṣòfin mm-hmm. láti ilé aṣòfin tá à ń pè ní National Assembly hmm. tó fi jẹ́ pé tẹ́nìkan bá dé ipò báyìí tó bá fẹ́ kúrò níbẹ̀ nǹkan báyìí ló máa entitle sí tó clear then kò sí olórí ìlú kan tó lè yí padà so tó yẹ pé dẹ̀ ti wà bẹ́ẹ̀ yẹn tẹ́lẹ̀ à ń láti change ẹ̀ it hmm. could make sense especially even àwọn tó bá jẹ gómìnà tó bá ṣe tán hmm. wọn á ní ilé l'Abuja hmm. wọn á ní ilé l'Amẹ́ríkà wọn ní ilé nítorí kíni nítorí kíni kò sẹ́ni tó yẹ nobody should be a professional politician. Hmm nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé èmi gẹ́gẹ́ bí eh, a máa ń pè ní technocrats in politics hmm. I am not a mi ò ṣe politician mi ò ṣe olóṣèlú I am hmm. just a professional tó wà nínú òṣèlú hmm. so mo níṣẹ́ tí mò ń ṣe so oníkálukú ló gbọ́dọ̀ níṣẹ́ tó ń ṣe kó tó wá sọ pé òun bọ̀ wá serve ara ìlú service ló jẹ́ kì í ṣe pé láti wá kówó ìlú lọ so wọ́n ti sọ di eh, position whereby tabasha ti débẹ̀ ká kó gbọ̀ngàn tó bá wà lẹ̀ ká máa kó lọ láti fi hmm. ṣe kíni. Hmm. so ní tèmi o ehm, olórí àwọn adájọ́ àná ó ti di hmm. àná báyìí tó ti kúrò ń èmi rò pé nǹkan tó ń sọ sílẹ̀ yìí kò tọ̀nà sí nǹkan tó wà ní nàìjíríà lè nìyẹn ń ní today's reality kò tọ̀nà rárá àtọ̀ but then ta ló lè change ẹ̀. na tẹ bá wo àwọn tó wà ní senate tó wà national assembly generally. Mm àwọn tó ń benefit nínú system tó wà nílẹ̀ ni àwọn náà ní change ẹ̀ hmm. so that's why i ṣe sọ pé ẹ jẹ́ ká tẹ̀ ẹ́ pé àwọn tó hàn tí ìdébẹ̀ rí kọ́ wọ̀bẹ̀ tí wọ́n ìṣòṣèlú yìí rí kọ́ débẹ̀ hmm. ká wá tún gbogbo ètò because àwọn tó wà bẹ̀ tó ń jẹ tó ń mu láti bẹ̀ ó máa ṣòro fún wọn. ẹ̀yin tẹ́ ẹ sì ti mọ̀ nípa ẹ̀ka kọ̀ọ̀kan ọ̀rẹ́lì ẹ wà lẹ́ka kan lọ́wọ́ tẹ̀ ń ṣiṣẹ́ ẹ mọ̀ bí gbogbo àwọn ọmọ ṣe lọ bẹ̀rẹ̀ hmm. so that's why ìta ṣe sọ pé ok irú ránṣì tó mọ̀ pé máa wọlé lógun east kò sí nǹkan tó lè kò sí nǹkan tó lè sọ lágbára ṣe Èdùmàrè hmm. so ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó wà pé a máa gbé jáde tàbá wọbẹ̀ sọ́dọ̀ àti pé ẹ wo ẹ jẹ́ ká ṣe lè báyìí ẹ jẹ́ ká ṣe lè báyìí á dòfin yẹn á lọ lọ́bì á get support so that á lè dòfin hmm. tó bá dẹ̀ ti dòfin ẹnikẹ́ni tó bá dẹ̀ lòfin nǹkan tó bá bá ń bẹ̀ ó dọwọ́ ẹ̀ nìyẹn. Hmm. ó ṣàdúpẹ́ lórí ọ̀rọ̀ tẹ mẹ́nubà pé gbàtẹ́ bá dépò ó láwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tẹ fẹ́ tẹ máa múṣẹ tó yẹ pé ẹ sọ dòfin lórí ẹ̀ náà ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí báyìí ìròyìn kan wà tó jẹ́ pé ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ Hmm. tó yẹ pé ní ìpínlẹ̀ Edo ni ló ti ṣẹlẹ̀ ló ti wáyé wọ́n ní àwọn ọmọ ilé ẹ̀kọ́ wọ́n ní ṣe wọ́n jókòó sílẹ̀ lẹ̀ wọ́n rí yàrá ìkẹ́kọ̀ọ́ tó dángájá wọ́n rí hmm. jókòó sí lórí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tún ṣe jẹ́ onímọ̀ hmm. pàápàá jùlọ bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ ní ẹ̀ka iléeṣẹ́ ìjọba fún ètò ẹ̀kọ́ kí lẹ rí sọ sí ọ̀rọ̀ náà àti pé tẹ bá dé ipò náà àwọn nǹkan wo lẹ́ẹ̀ṣẹ̀ lẹ́ka ètò ẹ̀kọ́ eh, èmi sì rèé ìpínlẹ̀ Ògùn mo ti jáde iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti iléèwé gíga ní ẹkùn Yewa hmm. ní ìjọba ìbílẹ̀ ìmọ̀ ẹ̀kọ́ àfọ̀n hmm. ní ìmọ̀ ẹ̀kọ́ torí tí mo bá mọ̀ oníròyìn ni mo láǹfààní láti hmm. sọ ni mo rántí ngbà náà ní ìmọ̀ bó ṣe wà báyìí mo rántí ngbà náà ní Nazareth High School níbi táwa ti jáde wíńdò wa tí òjò bá ń rọ̀ ọ̀nì yóò wọlé kí ni tójò bá rọ̀ á kó mbẹ́ á lọ kíláàsì gbòmí kíláàsì tá a wá ń lọ yìí sà nígbà náà lọ́hùn gbogbo páànù ẹ̀ náà ló ti ló ti bẹ́ẹ̀ jáde àmọ́ àárìbí sásí hmm. so òun kí n fún yín ní àwọn àpẹẹrẹ tí ojú mi ti rí hmm. nípínlẹ̀ Ògùn ọ̀hún. ṣẹ́ni hmm. èmi náà eh, ìpínlẹ̀ Ògùn ni mo ti lọ sí school ní primary school à ń pè ní St Mary's Catholic School ní òdòlẹ́wò ní ìjẹ̀bú then gbà tí mo kúrò bẹ́ẹ̀ lọ sí St Anthony's Grammar School ní Èṣúrẹ́ ní Ìjẹ̀bú-Mùṣìn gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí kò ṣẹlẹ̀ ńgbà yẹn hmm. kò ṣẹlẹ̀ rárá ó jẹ́ nǹkan tó ń bà wá nínú jẹ́ tó ń fún wa lómi jẹ́ lójú wa wípé nínú ayé wa yìí náà láti gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń ṣàlàyé yìí hmm. ṣẹ́rí gọ́vnà lẹ́nìí ìyá wa a ṣe àpapọ̀ òun ṣe tiẹ̀ ó lọ gọ́vnà ìlú wa lọ́la òun náà ti ṣe tiẹ̀ á lọ and yet gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ yìí ó wà ń bẹ̀ bí hmm. ìtìlẹ̀ mọ ibi tá à ń kówó náà sí gan nígbà míì tá a bá rí tí àwọn èèyàn bá ń bá tó ń bú president tó ń bú federal government máa mm. ń sọ fún wọn pé ẹ tilẹ̀ wo ní ilé yín náà ilé yín gọ́fìnà tó wá gbowó mm. ẹ mm. tilẹ̀ bí pé kí ló fowó náà ṣe. Hmm. now kò yẹ ká rírú ẹ̀ níbi nàìjíríà yìí tó wáyé pé irú owó tó ń gbà apart from owó tó ń gbà láti center ẹ tún ní nǹkan tá à ń pè ní IGR internal generated revenue. owó èrè tẹ́ ẹ̀rí lábẹ́nu. lábẹ́nu gbogbo àwọn wọ̀nyí kí lè fi ń ṣe now tí a bá fẹ́ run down ìlú ẹ̀ run down ilé ẹ̀kọ́ hmm. tí ilé ẹ̀kọ́ bá ti kú ìlú ti kú hmm. kò sí nǹkan mọ́ wọ́n ní if you want to kill a nation kill the education system hmm. hmm. and kò sí education system torí wà ní tertiary ilé ẹ̀kọ́ àgbà tó o bá sí basic education òfin ní tòkè yẹn so um, ilé àwọn abáyé tá a bá débẹ̀ ṣé kàtẹ́ tó sọ̀rọ̀ ẹ wo nǹkan kan gbogbo àwọn nǹkan tá a fi ẹ wo irú àwọn cameras tẹ níwọ̀nyí telephone. Hmm tẹlifíṣàn ọkọ̀ tá à ń wá oríṣiríṣi bẹ́ẹ̀ oríṣiríṣi nǹkan tá à ń tẹ́ pé gadgets àwọn subjects kan tó yẹ pé àwọn ló create wọn hmm. mathematics physics chemistry biology àwọn àwọn subjects wọ̀nyẹn àwọn ló create àwọn nǹkan tẹ̀ ń wò yẹn hmm. then àwọn subjects èmi ìta wa ń kọ́ aside from that àwọn yẹn ló market àwọn nǹkan wọ̀nyẹn bí economics bí economics commerce, commerce bí government àwọn ló market ẹ̀ tí ẹ bá wo ìdí ẹ̀ tí àwọn Chinese Japanese mm. the English the Americans tó fi bẹ́tà jù wá lọ ni pé ṣé wàá sọ bẹ́ẹ̀ sùn hmm. ilé èdè wọn náà fi ń kọ́ hmm. so irú nǹkan tèmi fẹ́ gbé wá ni pé àwọn subjects mathematics physics chemistry ẹ jẹ́ ká máa fi èdè wa kọ́ hmm. lọ́dọ̀ tí lọ́dọ̀ tí wà ń bí. ṣẹ́sì rò pé yóò ṣe ṣe. ó ṣe ṣe. àwa táwa nílẹ̀ haúsá ẹ jẹ́ ká fi haúsá kọ́ wọn àwa táwa nílẹ̀ Ìgbò ẹ jẹ́ ká fi Ìgbò kọ́ wọn. Hmm. àwọn tó wà nílẹ̀ yorùbá ẹ jẹ́ ká fi yorùbá kọ́ wọn hmm. ẹ rí i pé ah matt ó mà ti léjú ebi ò máa lè ṣe yẹn bọ́ tó bá kọ́ ẹ ní èdè ẹ hmm. èdè abínibí ẹ wáyé pé kò le tó bó ṣe rò pé ó le àwọn èèyàn á yé wọn gidi á yé wọn dáadáa láti lè apply ẹ ṣó ti yé báyìí sí so ìyẹn ṣe pàtàkì láti bẹ̀rẹ̀ láti primary school èyí ń ní basic education tá a bá bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ by the time tí a bá dé secondary education you are getting better. Hmm so tí máa fi eh, ilé ìwé àgbà ilé ìwé ẹ̀kọ́ àgbà the hmm. university is a lot easier. Hmm. Hmm. that's why pé tẹ́ bá wo àwọn Chinese nígbà àwọn kàwé ìlú òyìnbó àwọn tó yẹ pé ìlú òyìnbó náà ti wá kàwé nínú wọn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tó bá ti kúrò bá tó ń kóra àwọn ìjọba èdè wọn ló ń sọ wọn ò ní sọ òyìnbó tó bá explain maths fúnra wọn èdè wọn ló fi explain so that is why tó ń fi tó yẹ pé àwọn náà ló máa ṣe ọkọ̀ ló máa ṣe aeroplane ló máa ṣe oríṣiríṣi because ó yé wọn dáadáa ẹ jẹ́ kó yé wa dáadáa ní bó ṣe é ṣe ó ṣe é ṣe fún wa so ara nǹkan tá a fẹ́ gbé lọ sí senate nìyẹn because tó bá di òfin ó di dandan kí gbogbo school ṣe tá ẹ wo infrastructure tẹ́ ń ṣe ọ̀gá mi àná Dr. Chukwuemeka Nwajuba tó jẹ́ minister fún minister of state fún education ìgbà tó débẹ̀ ó wò ó pé ah, ẹ wo gbogbo infrastructure àwọn iléèwé wọ̀nyí ṣáà pé federal government ó níye school táwọn ń tọ́jú ọ̀pọ̀lọpọ̀ school tó pọ̀ jù state ló ń handle ẹ̀ ṣùgbọ́n sọ pé Nigerians àwọn ọmọ Nigerians àwọn ọmọ tá a bí ló ń lọ sílé ìwé yẹn hmm. kò whether ó jẹ́ state o ó jẹ́ local government o ó jẹ́ ti uh, school uh, ti, uh, church o hmm. ìbá federal o àwọn ọmọ wa ló lọ sínú ẹ̀ therefore ẹ jẹ́ abẹ̀rẹ̀ nǹkan tó ń pè ní rapid repairs response so that hmm. a lè máa tún gbogbo àwọn schools wọ̀nyí ṣe bá a ṣe bẹ̀rẹ̀ nìyẹn òun ló bẹ̀rẹ̀ such that àti state o àti local government o gbogbo ẹ̀ la lọ ń túnṣe nígbà yẹn hmm. a lọ ń tún kọ́ a ń túnṣe so that just tá a gbé ní rehabilitation hmm. kò yẹ yín ṣùgbọ́n ṣe mọ̀ pé ó ní iye owó tó wà available because nǹkan tó ṣẹlẹ̀ ni pé àgbéyẹ̀yìn lọ́wọ́ ìjọba ṣe la dá foundation sílẹ̀ tá à ń pè ní project naija trust foundation hmm. ibẹ̀ la àwa ní sinking fund tí àwọn máa dáwó sí hmm. ibẹ̀ la ti ń yọ láti lọ́n tún ilé ìwé ṣe káàkiri hmm. káàkiri the thirty six states including fct. Hmm. no now irú nǹkan bẹ́ẹ̀ yẹn tẹ́mi bá débẹ̀ mo máa dá sílẹ̀ ní Ògùn state torí mo ti èmi ni mo operate ẹ̀ ní federal. So yé mi dáadáa hmm. mi ò nídìí consultant lórí yẹn hmm. ẹ tó yé mi ni pé ẹgbọ́n a máa dá sinking fund kan sílẹ̀ o hmm. ẹ pé gbogbo àwọn tó jẹ́ ọ̀rẹ́ mi àwọn èèyàn mi wíyá ẹ̀fọ́wọ́ sínú ẹ̀ ká fi máa irú àwọn iléèwé tẹ̀ ń sọ̀rọ̀ ká máa máa fi túnṣe ààyè ìdòwò ah, government private sector lè drive ẹ̀. Hmm. Hmm. ẹ̀yin èèyàn ìjẹ̀bú ṣe ń gbọ́ báyìí ìjẹ̀bú òde ìjẹ̀bú wúṣí ìjẹ̀bú ṣàgámù eh, ìkẹ́nẹ́ waterside <laughs> ojú ògbólú eh, ìjẹ̀bú gbé hmm. àgọ́ òwòye gbogbo wa. pátápátá ìjẹ̀bú east láwà ogun east ogun abẹ ogun east láwà nine local governments. nine local governments torí eléyìí tẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ sinking fund yìí mo rántí dáadáa àánú wípé ntọ́nuwásùn Mm. tásùn òfin gbà kẹ́nìkan ó fún wọn lówó mm. ara ẹ̀ rèé ṣó rántí ngbà náà lọ́hùn tí àwọn olùkọ́ mm. tíjọba sọ pé àwọn olówó àwọn òṣèlú àwọn olùkọ́ wá parapọ̀ pé ọ̀dà àní gbowó lọ́wọ́ yín mọ́ alọ́nà tí owó fi lè wọlé bẹ́ẹ̀ ṣe ń sọ yìí náà ni ẹ ṣe sọ́ngbà yẹn wá ní ah, ọ̀dà tẹ́ ẹ bá ní ọ̀yẹ́ wá ń gbà náà ká ṣe ọ̀dà àwa la da darí nǹkan wa o lẹ́bàá mm. ni ọ̀dà ni wọ́n fi dá education trust fund education trust fund ọ̀hún gbà tí ìjọba wa rí i pé ah, owó ló pọ̀ nú ẹ̀ tó yá sówó yìí wà tó fi jẹ́ pé tax one percent lórí gbogbo àwọn iléeṣẹ́ lórí ní wọnú ẹ̀ owó ọ̀hún níjọba wa gbà lọ́wọ́ wọn ló fi wá jẹ́ pé ìjọba ni wọ́n á yan ẹni tí ó ń darí ẹ̀ làwọn wá rò pé àwa láwọn àbáyé wá àwa ń fìyà mm. jẹ wá ara àwọn nǹkan tí ò jẹ́ kí aṣọ ò gbà pé tẹ́ fún wa lówó n ti ń ṣe wá ọkọ̀ dáhùn tẹ́ ẹ̀ sọ yìí mm. so tẹ́ wá dá sinking fund inú sinking fund yìí sílẹ̀ mm. ṣé ẹ sì rò wípé yóò mú kí ètò ẹ̀kọ́ kò dùn rè àti wípé àwọn wo ni ó mọ̀ darí àti mọ̀ pẹ́yìn ẹ mọ̀ nípa ẹ̀ dáadáa mm. ẹ ti ṣe ti federal ti jọba àpapọ̀ ẹ sì ṣe é dáadáa gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ tá a rí àmọ́ eléyìí báyìí ní ẹ ti wà nípò sẹ́nítọ̀ ẹ máa mójútó àwọn nǹkan kan àwọn wo ni ó ṣe kò kárí ẹ̀. ok ẹ ṣe gan olùdarí ṣe rí <laughs> èmi believe nínú tẹ́ ẹ bá fẹ́ wọ́n ní tẹ́ bá fẹ́ fi ìkọ̀kan ṣọ́ àwọn èèyàn àwọn hmm. èèyàn tó wà ń bẹ̀rẹ̀ máa fi ṣọ́ so that àwọn kan tó máa ṣọ́ ọlọ́pàá nǹkan wọn hmm. now tá a bá dá sinking fund yẹn sílẹ̀ each local government hmm. á fẹ́ nìkan sílẹ̀ àwọn náà wà ní operating board àwọn mẹ́sẹ̀sán ìkan ajẹ́gbẹ́rú láàrin wọn àwọn náà máa yan olórí wọn fúnra wọn kì í ṣe pé mi máa yan fún wọn so àwọn náà they are answerable to themselves àwọn bọ̀ ṣùgbọ́n account yẹn máa will be made public a website sọ pé tí dókítà bá fi two hundred thousand sí ẹ gbogbo ayé ló máa rí uh, two hundred thousand bọ́ bá ṣe ń san owó kan fún àánú wọ́n san hundred thousand fún àánú gbogbo ayé ló máa rí. bọ́ bá ṣe ń san fifty billion fún dókítà gbogbo ayé ló máa rí so now kí wọ́n fi owó yẹn ṣe hmm. will be made public hmm. now ok St Saviour's School náà fi túnṣe block báyìí náà fi ṣe hmm. kíní kan náà fi ṣe gbogbo àwọn wà lórí ibẹ̀ yẹn hmm. so anybody tó bá fẹ́ ó lè lọ síbẹ̀ kó lọ wò ó fún ara ẹ̀ wọ́n mọye tí ń bẹ ń bẹ tẹ́lẹ̀ wọ́n mọye tí wọ́n mú dání bẹ́ẹ̀ sì rèé ẹ̀ tí wọ́n bá gbé bọ́jẹ̀tì tó bá kọjá iye tí ó yẹ àwọn náà àwọn aráàlú mọ̀ àṣírí òkú àwọn èèyàn wọn. so bá ṣe ṣe ní ìjọba àpapọ̀ nìyẹn hmm. tó yẹ pé orí platform ni ẹ need láti fóònù mi láti find out pé èèlò lẹ́nu síbi báyìí ó wà níbẹ̀ we can see it. Hmm. tẹ bá tẹ lọ síbẹ̀ tẹ ìfain náà bá dẹ̀ ṣe evaluation tẹ bá rò pé kò bá mu hmm. ẹ padà wá bá wa sọ̀rọ̀ hmm. ṣùgbọ́n in most cases táwọn ọba náà pé ah àmọ́ bẹ ṣe ṣe o ṣùgbọ́n táìpé mi ni mo ṣe àjù bẹ́ẹ̀ yẹn lọ o nǹkan tá à ń gbọ́ nìyẹn àìrẹ́fà gbọ́ pé náwó tó pọ̀ jù síbẹ̀ rẹ̀ ìsọ́lẹ̀sì pé owó yẹn ìyẹn ṣòpò owó yẹn ni ó kéré tó yẹn gbàṣe because a máa wò ó ẹni tó máa ṣiṣẹ́ like i said tí school kan bá wà ní ìjẹ̀bú Mushin ta fẹ́ tún ṣe hmm. ọmọ ìjẹ̀bú Mushin ló máa ṣiṣẹ́ yẹn hmm. Hmm. cement tí wọ́n rà ń bẹ̀ wọ́n rà láàrin ìjẹ̀bú Mushin eh, àwọn bricklayers ìjẹ̀bú Mushin so that economy ibẹ̀ yẹn náà á benefit nínú iṣẹ́ tá à ń ṣe yìí and then àwọn tó máa supervise ẹ àwọn ọmọ ìjẹ̀bú Mushin ni. so yes ẹtì bá ṣe ń tẹ́ máa ṣe fún ara yín nípa yes so. Hmm you you be happy inú yà á dùn pé ẹ̀yin lè gbóyún kọ́ báyìí wá sádùúgbò yín hmm. and everybody knows everybody hmm. so tẹ́ ẹ bá ṣiṣẹ́ wọn á mọ ẹni tó máa ọ̀n wọn á di sẹ́mítọ̀ mú sẹ́mítọ̀ kọ́ hmm. sẹ́mítọ̀ ẹni tó wà ní kàwé ẹ̀bẹ̀rin ló máa ṣe ìjẹ̀bú mú ṣe ìsìn ìjẹ̀bú east local government so ìjẹ̀bú east local government ló máa múyàn tó máa máa manage sílẹ̀ so wọ́n lè mọ bí ó so and all of this la ní capacity láti Hmm kò dìgbà tá a bá gbowó lọ́wọ́ ìjọba. Hmm. kí ni point pé a ti kàwé a ti ṣiṣẹ́ a ṣiṣẹ́ ní nàìjíríà a hmm. ṣiṣẹ́ ní òyìnbó tá a bá lè bring gbogbo goodwill wa together láti help àwọn èèyàn wa then kí ni point hmm. it's pointless. <laughs> Ah, eh, eh, ọ̀rọ̀ ńlá bẹ́ẹ̀ ni ẹ mú béèrè kan wá lórí ọ̀rọ̀ ìlànà ìkówójọ yìí ìyẹn sinking fountain sọ yìí ṣé lẹ́ka ètò ẹ̀kọ́ nìkan ni ẹ lọ́kàn láti ṣe ìdásílẹ̀ àbí lẹ́ka àwọn ẹ̀ka míì <coughs> ètò ààbò láwọn ẹ̀ka ta ní. ok ṣé mo rí pé mi ò kì í ṣe gọ́fìnà mi ò ṣe president senator <laughs> ni mí so ó lójú mm. ibi ta lè dá sí mm. gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe láti fi support government ni mm. now ètò jẹmílógún jù ní education then àwọn youths wa àwọn ọ̀dọ́ wa àwọn ọ̀dọ́ wa ó ṣe pàtàkì pé bọ́tà ń pè ní skill acquisition hmm. ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ you know what nǹkan tí mi fẹ́ make sure pé wọnú eh, ọ̀rọ̀ ẹ̀kọ́ wa nílùú ni pé kò ní jẹ́ fún academics nìkan bẹ́ẹ̀ ṣe wà ní school tẹ́ ẹ̀ ń kọ́ physics tẹ́ ẹ̀ ń kọ́ chemistry lẹ́ máa kọ́ carpentry mm. lẹ́ máa kọ́ bricklaying tó obìnrin tọkùnrin ló máa kọ́ painting. àníyànṣẹ̀ jáde ilé ìwé ilé ìfọ̀sìtì náà kọ́ tàbí gbọ́dọ̀ wá tàbí àwọn bàbá wa wọ́n ẹ̀ṣẹ̀ máa wá sanwó pé ẹ̀ṣẹ̀ṣẹ̀ wá lọ kọ́ṣẹ́. ó máa wà nínú ẹ̀kọ́ tá à ń kọ́ láti hmm. school so that ah. bẹ́ẹ̀ ṣe ń kọ́ lókè àti nípa ọmọ yìí medicine ló fẹ́ ṣe ó wà ọ̀rọ̀ àìláti lọ ṣe medicine hmm. ṣùgbọ́n ẹni tó ṣe medicine yìí gan ó mọ bọ́n ṣe ń ṣe bricklaying hmm. ó mọ bọ́n ṣe ń ṣe carpentry ẹ jẹ́ kó wà ń bẹ̀ káàpé ni vocational studies hmm. kó wà inclusive láti kékeré lọ so that àmọ́ ọmọ tọwọ́ ẹ̀ ti jí sí pé vocational ló fẹ́ ṣe hmm. ẹ̀rọ afílẹ̀ kó yà sọ́nà yẹn. jẹ́ẹ́ hmm. kì í ṣe pé lẹ́yìn tó bá jáde yunifásitì tó ti yunide yunide tó ìrìṣẹ́ tó ṣe àbálọ́ máa kẹ́ iṣẹ́ bó ṣe ń ṣọṣẹ́ no ẹ jẹ́ kó kọ́ láti primary school. so àwọn nǹkan tá a fẹ́ gbé ṣe tá a bá délẹ̀ nìyẹn. Ah, ẹ àánú tá a bá ní ká ah, ṣáwa lè bọ́ sọ́rọ̀ ètò ààbò báyìí ṣáà ní tó ń gbé bàbá ìwà lọ́sẹ̀ tí ń bọ̀ báyìí ẹ má torí ìdí ni wípé eléyìí tá à ń sọ yìí báyìí nísìn ẹyọ kan láti ìlú lẹ́yìn ẹ̀nàmọ́ lẹ́yìn ẹ̀nàmọ́ bíi ọlọ́run ẹ̀yin ọlọ́run máa bá Ìjẹ̀bú ẹ̀yin Ìjẹ̀bú east abẹ́ Ògùn east àti ẹ̀dùn pẹ́pọ́ lọ́n ti ẹ̀bá yín ṣe bẹ́ẹ̀ ti ẹ̀ léèyàn tó níwọ̀ ọgbọ́n yìí nínú àdúrà mi ni pé bọ́lọ́run ọlọ́run ò ní pa ọgbọ́n òun mọ́ yín nínú yóò wá jẹ́ kẹ́ ẹ rí i ṣe ní pápápá ah, ẹja dókè lọ́hùn ná tá a bá padà dé táwọn èèyàn bá ṣe ń pè ká máa béèrè béèrè ah, àti ìwọ náà ẹ̀ka ètò ààbò báyìí lórí ọ̀rọ̀ màtàwálé tó afẹ́kẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ bàbá ti dé à ń lọ à ń bọ̀ àti ìdè. kátàntẹ́lì ibi sàn Yorùbá kárí ayé sani wọn ń rí wa iṣẹ́ ń bá ayé láyàn láàyò àṣà yorùbá kò gbọ́dọ̀ parẹ́. Kaftan television yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà ẹ gbọ́dọ̀ yí kúrò ń bẹ̀ o ẹ máa wò ó. Kaftan TV yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. Kaftan television yorùbá kárí ayé sani wọn ń rí wa iṣẹ́ ń báyé láyàn láàyò àṣà yorùbá kò gbọ́dọ̀ parẹ́. Kaftan television yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà ẹ gbọ́dọ̀ yí kúrò ń bẹ̀ o ẹ máa wò ó. Kaftan TV yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. ẹ káàbọ̀ padà tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ni ètò yìí ètò àǹjẹsígbọ́n náà ni ó ń dé sójú wọ̀nyí àwa àti àlejò wa náà láti ń yànnàná látẹ̀kan lórí ọ̀kọ̀ òjọ̀kan ọ̀nà tí wọ́n yóò gbà ṣe àwọn ohun tí wọ́n ní lọ́kàn láti ṣe nígbà tó bá dé ipò tí wọ́n ń lọ fún ẹni báyìí àsìkò ti tó fún ẹ̀yin aráalé láti pè wọlé láti bá wa fi ìròyìn hàn lórí àwọn kókó ìròyìn tí a ti kà sétí gbẹ̀yìn àti lóhun tí àlejò àti wọn ti ń sọ láti ẹ̀ẹ̀kan ẹ tẹ́ bá ti pè wọlé ẹ bá wa dárúkọ yín àti tẹ̀ tí ń pè ẹ má dàgbé láti yín ẹ̀rọ mọ̀ọ́mọ́ràn yín sílẹ̀ tàbí kẹ́ jìnnà síbi tí ẹ̀rọ náà bá wà nọ́mbà tí ẹ sì máa pè sí náà ló kọjá lọ lórí ẹ̀rọ mọ̀ọ́mọ́ràn yín. yín ẹ má jẹ́ àgbàgbé lánàá hmm. iná nípínlẹ̀ Niger wípé àwọn agbébọn àwọn báńdíìtì àwọn agbésùmọ̀mí wọ́n ń ṣọṣẹ́ a sì ké sí ìjọba ìpínlẹ̀ Niger lánàá agbóròyìn agbọ́ gbogbo ẹ̀ ìjọba ìpínlẹ̀ Niger àti wọ́n ń ké sí yín lónìí báyìí ẹ dákun abẹ̀yìn ẹ bá wa wá ìyanjú sí ọ̀rọ̀ ètò ààbò nípínlẹ̀ niger wọ́n ń pa àwọn èèyàn yìí wọ́n ń gbowó lọ́wọ́ wọn wọ́n ń sọ wọ́n da láàbò ara wọ́n ń sọ wọ́n di ẹni tí ó máa ronú tí ò ní lè ṣe nǹkan kan mọ́ ẹ dákun abẹ̀yìn ọlọ́wọ́n bá wa tó orílẹ̀-èdè nàìjíríà ẹ̀lú ẹ káàárọ̀ o. ẹ̀lú ẹ káàárọ̀ o. yes sir tálà ń bá sọ̀rọ̀ láti bò. tọ́ àti àlejò wa o. ẹ ṣeun o engineer bishop láti yaore kebbi state. nípínlẹ̀ kebbi ẹ ṣeun o. àti àlejò wa ọlọ́ọ̀ni jẹ́ ó bàjẹ́ o. àmì o àmì o. ní ṣókí mo fẹ́ bí àlejò wa léèrè ni. Hmm. èmi jẹ́ ọmọ àgọ́ òwòye. Hmm, hmm, ní àwọn kápẹ́sìtì tí wọ́n ti kó kúrò ní àgọ́ òwòye. ó ti affect economy àgọ́ òwòye. Mm. Mm ìjẹ́ irú àwọn kámpọ́ọ̀sì yẹn wọ́n máa dá padà tọ́lọ́n bá jẹ́ kí wọ́n débẹ̀ mú dẹ̀ ṣé ládàá pé ọlọ́run jẹ́ kí wọ́n débẹ̀ tí wọ́n bá wá dá padà kí nǹkan àǹfààní àgọ́ òwòye kó lè bá a pọ̀ sípò. Hmm. ọ̀dà ẹ ṣeun ìbéèrè yín nù ẹjẹ́ agbẹ́tẹ̀lẹ̀ míì kí wọ́n lè dáhùn àmì kí wọ́n lè dáhùn méjì papọ̀ ẹ̀ló ẹ̀ káàárọ̀ o ẹ̀ló ẹ ti wọlé. Huh ah ah ah ah ah ah hello hello aba ẹ bóyá kí àlejò wa kí wọ́n kọ́kọ́ dáhùn èèyàn náà àti ìbọ̀ sórí ọ̀rọ̀ ètò ààbò òun mi kẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ lórí ti Màtàwálé tó ní káwọn èèyàn máa gbébọn yìí mm. àmọ́ wọn kò jẹ́ ń gbádùn lóbìnrin yín gbà fún ẹ̀lú ẹ káàárọ̀ o tálà ń bá sọ̀rọ̀ bo bàbá ẹ tẹ̀wájú lórí ọ̀rọ̀ tí màtàwálé náà ká tó wá dáhùn ti èyí o. ṣé rí ọ̀rọ̀ kóníkàkú bẹ̀rẹ̀ ní gbẹ̀bọ̀n yìí ṣe wọ́n ìbí pè ní exhibition of failure. Mm. Mm. bí wọ́n mú sí máa sọ ìjákulẹ̀ eh, ìṣàfihàn ìjákulẹ̀ mm. ìfihàn ìjákulẹ̀ ìjọba ni ṣùgbọ́n because tíjọba bá ṣe iṣẹ́ tó yẹ kó ṣe kò iṣẹ́ ìjọba láti protect ìlú kì í ṣe kó wá gbébọn ẹ wo mo ẹ wo iye àwọn illiterates tó wà ní ìlú yẹn hmm. lè fẹ́ kó bọ̀ sí lọ́wọ́ àwọn tí wọn tó ìwé wọn lè máa kó bọ̀ fún àwa di pé wọn tí o bá ti bú mi màá ràn yìnbọn pa ẹ́ hmm. kó tó máa dà sílẹ̀ nìyẹn hmm. so all this I just think it's out of order. Yes, It, should not be encouraged fọ́ ni. àmọ́ àlejò wa lórí ọ̀rọ̀ yìí ohun táwọn kan sọ ni pé àmọ́jú ní ilẹ̀ òkèèrè mm. àwọn olóòwò kan fààyè gbà kí àwọn ẹlẹ́ẹ̀kẹ́ ọ̀rọ̀ ọjọ́ ìrìn yẹ́sà tààrà ń bá sọ̀rọ̀ láti wò. ẹ má dìbò síbẹ̀ bàbá nípínlẹ̀ Èkìtì. bẹ́ẹ̀ ni ẹ má dìbò síbẹ̀ ló ń pè. ẹ ṣeun ò ẹ tẹ̀wájú mo jẹ gbọ́ mo ṣe tán tẹlifíṣàn tí mo ṣe fọ́ lórí ètò nǹkan tó yẹn ti lọ́wọ́ ni. yes sir. mo sì máa bá rọ. yes sir. mo jẹ mo bá wa dé ni. Mm-hmm. ọ̀rọ̀ tí mo bá lẹ́nu nínú ọ̀rọ̀ mẹ́rin máa bá gómìnà Kàfàrà. ló sọ pé kí àwọn èèyàn kan máa gbé ìbọn. yes sir. ẹ jọ ṣe bí àwọn sójà mm. wà nílùú àwọn ọba wà nílùú àwọn tó ń tilẹ̀ sí wà nílùú gbogbo ìṣẹ́ tó ń tẹ̀lẹ̀ ní Nàìjíríà wọn ti bá wa ká sọ̀rọ̀ wọn ti bá wa ká wọ̀ ẹ̀ mm. tó jẹ́ pé àwọn ẹ̀yà kan lọ́jọ́ bá ní wà lórí ẹ̀ka kiri hmm. hmm. hmm. àwọn kan wà nínú ibọ̀ àwọn kan wà níbi olójọ́ fi máa ṣe gbogbo àwọn kan wà níbi olójọ́ fi máa ṣe tẹ́lá wo gbogbo fáwọn ìlú wàlẹ́ àkọ́ni tó ṣe ń fọ́ wọn ní àwọn kan wà nínú bẹ̀tẹ̀ tẹ́lá wọn ìjọba àbẹ̀tẹ̀ ń kéjọba ń kí lọ́dún jẹ́bi wa ṣé àwọn alága àwọn alága káwọn náà máa jẹun ní àbí lè

yẹn lẹ́kùn wò ní ọ̀dà ẹ God bless Nigeria. ẹ dáhùn ìbéèrè ti bàbá alágan òwòye ọ̀nà kó tó di pé ẹ wà dáhùn ti àánú olúwapọ̀ ní pápápá. ok nípa ti Ọlábísí Ọ̀nàbànjọ yunifásitì náà mm. sọ̀rọ̀ nípa ẹ̀ nípa mm. ti àwọn hostels tó ń kó kúrò mm. now decision state government nìyẹn hmm. eh, hmm. kì í ṣe federal government because state university ni hmm. now um, nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé ká tó lè máa sọ pé nǹkan báyìí la máa ṣe ń pa ẹ̀ ó yẹ ká kọ́kọ́ wádìí kí ló dé tó fi di bẹ́ẹ̀ so nǹkan tí màá sọ fún èèyàn wa ni pé kọ́ fún wa láyè ká débẹ̀ àá wádìí and whatever nǹkan tá a bá rí nínú ètò ìwádìí yẹn hmm. a make it public hmm. a dẹ̀ seek opinion gbogbo àwọn èèyàn because kì í ṣe pé nítorí pé ìjọba ṣe kankan ká débẹ̀ ká lọ yí no hmm. and láti mú ìdí ẹ̀ tó fi rí bẹ́ẹ̀ so that ìyẹn kì í ṣe because it's not us against them mm. it's now ẹ jẹ́ ká find out kí ló ṣẹlẹ̀ o tàbá mọ̀ nǹkan tó wọ́n fi ṣe bẹ́ẹ̀ then a mọ̀ nǹkan tá a máa ṣe sí i a mọ̀ wípé ó máa affect economy yes ṣùgbọ́n there are other things náà táwa náà lè ṣe tó fi jẹ́ pé ẹkọ́nọ́mì yẹn á ah, bẹ̀tà bẹ́ẹ̀ni. ẹ ṣe àdúpẹ́ ẹ lórí ọ̀rọ̀ tí Bello eh, Matawalle tó sọ lórí ọ̀rọ̀ ètò ààbò àwọn èèyàn míì ti jiyàn pé àti rírú ìlànà ìlànà dídáàbò àbọ̀ ara ẹni bó ń ṣẹlẹ̀ láwọn orílẹ̀-èdè míì lórílẹ̀-èdè amẹ́ríkà. Mm. tó jẹ́ pé ó ti ẹ̀mí kan tó jẹ́ pé àwọn agbébọn wọnú ṣọ́ọ̀ṣì tó jẹ́ pé ó yìnbọn ẹyọ kan báyìí ìbọn tó dáhùn lára agbébọn ó lé márùn. ló yìnbọn bo orí èèyàn bẹ́ẹ̀ so àwọn míì ti ń sọ ní orílẹ̀-èdè pé kí ìjọba fààyè gba àwọn aráàlú náà nítorí ìdí bẹ́ẹ̀ káwọn aráàlú lè máa dáàbò bara kí lè rí sọ sọ̀rọ̀ náà. ẹ má fi hmm. eh, level of literacy ó yàtọ̀ síra wọn hmm. eh, ṣé àwọn tó wà ní zamfara jigawa hmm ṣé àwọn náà máa lè máa kú bọ̀lé lọ́wọ́ tán nípa gbogbo ará ìlú ẹ má jà ṣe bẹ́ẹ̀ ó níbi kan tó dé kó tó di wípé wọ́n fi àyè gba àwọn ará ìlú ní Amẹ́ríkà hmm. pé kán máa gbébọn sọ́wọ́ hmm. even at that wọ́n tún ṣòfin báyìí sọ hmm. pé wọ́n tún regulate ẹni regardless of i mean pé bọ́n ṣe mọ̀wé tó bọ́n ṣe kàwé tó bọ́n ṣe lajú tó bẹ́ẹ̀ náà sì tún regulate ẹni yẹn àti ah, ilé bẹ̀rẹ̀ ní nàìjíríà tá a bá fẹ́ kí eh, law and order kó break down hmm. because a láti ṣọ́ra fáwọn ẹsẹ̀ kan láti gbé hmm. tá a bá ṣọ́ra gbogbo àdàrú hmm. ìrántẹ́ bá bẹ̀rẹ̀ wo gbogbo eh, nǹkan tó bẹ̀rẹ̀ fa insecurity insecurity tẹ́ bá wo àwọn èèyàn wọ̀nyí tó ń gbébọn tó ń lọ káàkiri ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ẹ rí ìbọn lọ́wọ́ wọn lè afford láti ra ọ̀tá tó wà ní ìbọn yẹn so àwọn wà lẹ́yìn wọn àwọn olóyún àwọn olóyún wà lẹ́yìn wọn ṣé gbogbo àwọn kinní wọ̀nyí ìdí ìjọba ni ẹ jẹ́ ká lọ sínú ìjọ ká find out pé kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀ àwọn kan ní wọ́n ní nǹkan kan lọ́kàn wọn tó ti di pé gba àwọn ará ẹgbẹ́ ọ̀rọ̀ Boko Haram ṣé ẹni tó gbébọn tó ń tó ń so bọ́ǹbù mọ́ra ẹ̀ tó bọ́ sọ́jà tó pa gbogbo èèyàn tó para ẹ̀ ṣé òun ni owó bọ́ǹbù ṣó lè rà ni. ṣé ti yé wa. ẹgbẹ́ pé àwọn èèyàn máa bẹ̀rẹ̀ ẹlú ẹ káàárọ̀. ẹ káàárọ̀. yẹ́sà tọ́lá ń bá sọ̀rọ̀ láti bo láti ọ̀rẹ́ ni o. láti ọ̀rẹ́ nípínlẹ̀ Ondo. àkọ́bí Jésù ló ń sọ̀rọ̀. bàbá àkọ́bí Jésù ẹ tẹ̀wájú. bàbá kò tó mẹ́ta sọ́wọ́ yá o. ọwọ́ yẹ ẹsẹ̀ òdu o. nítẹ̀síwájú là á dára. àmì o. mo fi àlejò wa. mo hmm. fi iṣẹ́ gan. Hmm. wọ́n ti kún gbogbo atótó ni wọn. Hmm. ọlọ́run á dẹ̀ fún wọn sí lórúkọ Jésù. àmì o. Ah, eh, gbogbo nǹkan tí wọ́n ní lọ́kàn láti sìn nígbà tí wọ́n bá dé hello. Yeah. ha ojú òpó wò ṣe bẹ́ẹ̀ kò dáa tó ẹja gbé tẹlòmíì ẹja gbé tẹlòmíì hello ẹ káàárọ̀. hello ẹ káàárọ̀. tálà ń bá sọ̀rọ̀ láti bọ̀ àbà àbà ojú òpó yẹn náà ni ó ń ṣe bẹ́ẹ̀ tí òun lè bẹ ẹ tẹ̀ wájú ẹ ń sọ̀rọ̀ nípa ẹ ìṣàwọn tí wọn kàwé tí wọn ṣe kíní kan lẹ́ẹ̀pẹ̀ wọ́n gbébọn. Hmm so ó aláti ìjọba ló níṣẹ́ láti ṣe hmm. Hmm. because you can't abdicate your position mm. as leaders hmm. kí wàá di pé okay ẹ̀yin followers ẹ gbàgbọ́ ẹ gbàgbọ́ protect ara yín. àmọ́ ẹlú ẹ káàárọ̀. ẹlú ẹ yes sir. ọmọ náà ni wọ́n sọ̀rọ̀ láti kẹ́bí tẹ̀. láti kẹ́lẹ̀ kẹ́bí ẹ ṣe wò. Eh, láti yàwó rẹ̀. Eh, ẹ wá bínú ìbí ẹ dáhùn ti tèmi ní orí títí títí orí títí wọn ní àmì tí màtáwà lè ní ká máa gbé bọ̀ yẹn ẹ wò kò ọ̀rọ̀ onírò ni bàbá yẹn sọ fún ọmọ nǹkan tó yẹ kí wọ́n ṣe hmm. ilé ìta sì kọ́ ni kókó. Hmm. ní láti ẹ̀ ọlọ́kọ̀bá láti ọ̀ láti ẹ̀ minister of justice ó sọ fún wa pé àwọn ti mú àwọn nǹkan getting to four hundred tó jẹ́ kí wọ́n sponsor wọ́n wà behind àwọn people yìí. Hmm. and minister of communication náà dẹ̀ sọ bẹ́ẹ̀. so àwọn ìyẹn wọn wá sọ pé àwọn gbé wọn sí provide àwọn sì ń provide wọn àbí kí ni wọ́n ti sọ ìbúdó àti ọlọ́jọ́ ẹ tó wọn wá sì rí yẹn láti láti ẹ. wọ́n lè parí programme mi. àwọn yẹn lọ́yẹ kán máa bá wí. Hmm. àwọn gómìnà yẹn àwọn ẹni yẹn lọ́yẹ kán máa lọ handle àwọn mínísítà yẹn àti minister of communication àwọn méjèèjì yẹn lọ́yẹ kán máa bá wa sọ̀rọ̀ kán wá sọ ohun tó ń ṣẹlẹ̀ fún wa kì í ṣe tó bá ní ká máa gbé gbọ́n àwọn olóṣèlú yẹn gan lánàá tìbọn lè tèrè torí àwọn ń ba ayé wa jẹ tọmọgbẹba tọmọgbẹka gbẹba. ọ̀dà ẹ ṣeun adúpẹ́ <laughs> ọ̀rọ̀ ní ọ̀sẹ̀ kọ́lọ́kàn dákun kọ́ ṣàánú wa hmm. kó tó di wípé a máa ṣe bẹ́ẹ̀ a máa lọ mo fẹ́ kẹ́ ẹ bá wa bá àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn pàápàá jùlọ ẹkùn ìlà oòrùn ní ìpínlẹ̀ Ògùn níbi tí ẹ ti fẹ́ díje lábẹ́ òṣèlú SDP mo fẹ́ kẹ́ ẹ fi ọ̀rọ̀ ìtùnú kan kẹ́ ẹ fún wọn. ẹ̀yin èèyàn mi láti ìpínlẹ̀ ìlà oòrùn ní Ògùn hmm. àmì ẹ̀yà ẹ̀yà ìlà oòrùn ní ìpínlẹ̀ Ògùn hmm. ṣé Yorùbá yẹn bá mo bá yẹn lẹ́kùn mo kí ẹ káàárọ̀ ẹ̀ẹ́dẹ̀kọ́ àbọ̀ ètò yìí èmi ni ọmọ yín Adéwálé ọmọ Adénáìkè mo ń jíde fún eh, ipò sẹ́nítọ̀ ní Ogun East ẹlẹ́ẹ̀kẹrin tí mo fẹ́ tí mo ti ń jáde rè so lọ́tẹ̀ yìí èmi bàbá ṣe mo ní èmi ló kàn <laughs> so ehm, nǹkan tá a fẹ́ ṣe ni pé nǹkan tá à sọ ni pé ẹ jẹ́ kí ìjọba SDP kó wọlé ìjọba SDP ni progressive party tẹ́ bá gbogbo àwọn party tó ti ṣèjọba wọ́n ti let wa down over the years a tún lè máa ṣe nǹkan náà the same way ká dey expect pé ìyàtọ̀ á wà ìyàtọ̀ ò lè sí now kì í jẹ́ ṣe kí wọ́n máa fowó ra ìbò yín ẹ má jẹ́ kẹ́nikẹ́ni fowó ra conscience yín hmm. ṣẹ́rí four thousand naira five thousand tó máa fún yín ní polling booth hmm. ẹ wò tó yẹ pé ó tó láti fi kọ́ ilé ìwòsàn fún yín hmm. dédé ẹ̀jẹ̀ fún wọn <laughs> ẹ pé ìdẹ̀yẹ kẹ́ fi sanwó school àwọn ọmọ yín dédé ṣùgbọ́n ẹ vote mind yín ẹ vote SDP ní ìjọba tó bọ̀ yìí. ẹ ṣeun. ọ̀rọ̀ ni wọ́n ti sọ yẹn ẹ̀yẹ́ alẹ́ ọ̀rọ̀ náà ni ẹ̀ ti gbọ́ látẹnu àlejò wa a ò sì ní ìjù báyìí lọ lórí ètò yín ètò àjẹsílẹ̀ fún tòní ọpẹ́ pàtàkì lọ́wọ́ àlejò wa adúpẹ́ pé a pè ẹ jẹ́ wa hmm. ọdúpẹ́ pàtàkì lọ́wọ́ ẹ̀yin aráalé ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹ̀yin tẹ́ pè wọlé àti ìdúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí a ò láǹfààní láti gba ìpè yín lónìí a máa ní àǹfààní láti gba ìpè yín tó bá di ní ìgbà mìíràn títí ìgbà mìíràn tí a máa pàdé ní orí ètò yìí náà ni mi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Àánú Olúwápọ̀ ọmọ Ògúnníyì bí mo kí n pe ká tún fi ìwé ayọ̀ àtìdùnnú pàdé ẹ máa yáṣẹ o. tó Samuel Olúbáyọ̀ Ọlámídé MC tó gba skiyaski miski yaski àgbà yaski entertaining refreshing and tantalizing olórin ẹ̀mí tó dáńtọ́ ààrẹ mẹ̀kúnnì káfàtà oníjọba òfìjọba kingdom èmi náà mò ń sọ yìí pé ó tún dọ̀la ọlá òun sì rèé ẹ má wàá gbàgbé wípé ìjọba ìpínlẹ̀ Niger ẹ jọ̀wọ́ ẹ bá wa wá nǹkan ṣe sí ọ̀rọ̀ ètò ààbò á gbìyànjú láti bó ti ẹ̀ jẹ́ pé skẹ́ẹ̀dù wọn <laughs> ó tá ẹ̀ tì báyìí àmọ́ ẹ dákun á tún gbìyànjú láti máa gbé ọ̀gbẹ́ni Adéwálé Adénáìkè pè wá lóòrèkóòrè láti máa bá wa yànnàná ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ta kókó torí pé wọ́n wà nínú <laughs> ibi tí wọ́n ti ní wọ́n ti fi ojú wo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kan ọlọ́run ràn wá lọ́wọ́ títí ọ̀la ọ̀hún èrè lójú owó rí èrè lójú gbogbo owó mari ó ṣe kí ni o ó dàbọ̀ ǹjẹ́ ẹ ti gbọ́. ǹjẹ́ ẹ ti gbọ́. ǹjẹ́ ẹ ti gbọ́. àjà balẹ̀ ìròyìn tó jálẹ̀jáko níkànnì Kaftan television yorùbá. bíná bá ń jó nínú pápá. mọ̀jàlá ní délé ṣòfófó. ǹjẹ́ ẹ ti gbọ́ ní ìròyìn àsìkò tí kì í jẹ́ kí ti aráàlú ó di sí gbogbo bó ṣe ń lọ láwùjọ. lágbo òṣèlú. ǹjẹ́ ẹ ti gbọ́. lẹ́ka ọrọ̀ ajé. ǹjẹ́ ẹ ti gbọ́. eré ìdárayá. ǹjẹ́ ẹ ti gbọ́.